وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá ọba tó jí wá sí ayé tó jí wá sí ààyè tó tún jí kálukú wá sí ààyè rẹ̀ sugbu itolita masalatul fajiri ni jama abe allah ta'ala yin takina kọlọ madalu alaya o gba ni ibada fun kaluku wa subu kala wa kibai ta ni kimi ma ọlọ́mọ́sílẹ̀ ní àkìmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ kákìláyé kákìláyé wa dáadáa tí Allahu Ta'ala ti ṣe fún kálukú wa ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ah, Ànábì wa Muhammad sallallahu alayhi ó ní khayrukum man tala umruhu wa amaluhu khayrukum man tala umuruhu wa hasuna amaluhu ẹn tó dáa jù nù yín ó lẹ́n tó ṣe pé tala umuruhu ẹ̀mí ẹ̀ gùn ó pẹ́ láyé gan-an wa hasuna amaluhu ṣùgbọ́n o lórí dáadáa lẹ́mí ẹ̀gùn lé lórí o hasuna amaluhu iṣẹ́ dáadáa ló fi gbogbo gúngún ẹ̀mí ẹ̀ ṣe so a pé nígbà tí anabi sallallahu alaihi wasallam ti tọrọ àbí tó ti ṣàlàyé fún wa bẹ́ẹ̀ kò ní sí láìsí téèyàn bá tọrọ dáadáa lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kò gùn lẹ́mí lórí dáadáa tòbá bá ń tọrọ pé ọlọ́run jẹ́ kẹ́mi lórí dáadáa ni kọ́lọ́run kò ṣe ìrànwọ́. Insha Allah ta'ala láàárọ̀ yìí. a ṣe tààlìm tá a mọ̀ sí ìdáraẹnilẹ́kọ̀ọ́ lérí nǹkan méjì tó ṣe pàtàkì ṣókí náà láti mú lágbára ọlọ́run bóyá nǹkan bí ọgbọ̀n ṣẹ́jú alákọ̀ọ́kọ́ nípa ọdún ọdún ẹlẹ́ẹ̀kejì náà ọdún náà ni ṣùgbọ́n a ṣe àdáyẹn rí tá a mọ̀ sí eidu maulidi nabi sallallahu alaihi wa sallam kí ló fà tá àwùjọ kan wà yìí àwùjọ tí lúrú tó ti dàpọ̀ mọ́ sápà àwùjọ tí kódà efe ẹran pé pàápàá ó ti dàpọ̀ mọ́ ti èrò nítorí pé irú àwùjọ tá a wà yìí kì ṣe àwùjọ ṣẹ̀ríà àwùjọ mùsùlùmí ni àwa mùsùlùmí tá a ń gbé àwùjọ yìí àmúlùmọ́lá ti dé nínú yàrá kálukú wa a rí bàbá apá kan nínú àwọn ọmọ máa jẹ́ mùsùlùmí àwọn apá kejì wọn máa jẹ́ kèfèrí a rí bàbá mùsùlùmí ìyá apá kan náà àwọn ọmọ mùsùlùmí apá kan náà àwọn ọmọ kèfèrí a rí ìyá mùsùlùmí bàbá apá kan náà àwọn ọmọ mùsùlùmí kan náà àwọn ọmọ kóbìnrin mùsùlùmí fẹ́ ẹni tí ò ṣe mùsùlùmí kódà kò jẹ́ alul-kitāb ìwọ̀n ó yanjú nínú Suratul Mumtahina ọlọ́run ní wọn ò lẹ́tọ̀ọ́ obìnrin mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ẹlẹ́sìn ní ìyàtọ̀ sí mùsùlùmí nítorí pé ọkùnrin lọ́lọ́run fi ṣe olórí kèfèrí ò sì lè máa darí mùsùlùmí gbóní ò darí ẹ̀sìn nínú ìgbẹ́

ìgbàna súra ohun tí ẹ táyà yẹn wà ọkàn wà sí lórí ìsìn walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina sabila nínú àwọn àyà tí àwọn afáàfi ṣe rí pé obìnrin ò lè fẹ́ yàtọ̀ sí ti suratul Mumtahina wọ́n tún lò láti ṣàlàyé pé kódà ẹni tí èsì mùsùlùmí ló lè ṣe wàlíyù obìnrin wallahu ta'ala alim torí náà á rí bẹ́ẹ̀ kárìrì náà dílé míì èyí tó ṣe pé bàbá àti ìyá mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ àwọn ọmọ náà mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ ìyá di kèfèrí ó fa bàbá sí ó fa àwọn ọmọ sí ó lè wá jẹ́ hóró ọmọ kan ṣoṣo ní òkú ní mùsùlùmí irú rẹ̀ náà pọ̀ kan rẹ̀ á tún wá wo ti agbègbè wa àwa lè jẹ́ mùsùlùmí ibi tá a ti ń ṣiṣẹ́ níbi iṣẹ́ ìjọba ẹ ò rí wípé àwọn tí ó jọba ń bẹ ìyẹn nílẹ̀ Yorùbá ti wá ń bí o tó wá jẹ́ tíṣà ni principal yín vice principal yín HOD yín olùkìlíyò ni wọ́n jẹ́ tó bá jẹ́ lecturer ni vice chancellor ni deputy vice chancellor ni HOD eh, dean yín ni HOD ni gbogbo wọn jẹ́ kéfèrè. Hmm? tó bá jẹ́ dókítà ní àbí hospital ló ti ń ṣiṣẹ́ medical director ni eh, cmd ni chief medical director ni hod ni àwọn kó wọ́ọ̀kà ni nọ́ọ̀sì ní hundred kó wọn kèfèrí nìkan ló fẹ́ jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nú àwọn wọ̀nyí gan-an wọ́n fún ọ pé àwọn náà kéwù náà bólẹ̀ pé kéwù wọn yẹn tó máa ń yà kìkì kọjá bóyá nìkan náà ń lọ àwọn náà náà a for apple b for boy akọ̀wé gidi ó mọ̀ wíwí a for apple ni wí ọlọ́run sànà So dá ìdí nìyẹn fẹ́ gbérú àwùjọ wa yìí la fi sọ pé ó ti di àmúlùmọ́là táàmúlùmọ́là bá sì ti wà báyìí a máa kọ́ṣe ara wa ìmọ̀ ètò tó wá burú jù ní pé ìṣe àwọn kèfèrí lákọ̀ọ́ torí pé ẹran ilé kuru ẹran tó ní èkuru lára kan pé ní kúrò pàánìkà rẹ̀ tàbí ká sọ pé kúrú náà bí tó lè tètè yé yín àwọn ẹran tára wọn máa ń funfun jákàjàkà yẹn tá a bá mú ẹyọ kan ṣoṣo inú ẹ̀ ká wá lọ jù sí agbo àwọn ẹran tí ara wọn jọ̀lọ̀ ẹ rí i pé kò ní mú jíjọ̀lọ̀ ara tiwọn yẹn tó ń dàn kó fi sí ara tiẹ̀ kárẹ̀ ọmọ dán ní tí ó ṣẹlẹ̀ ni pé tí ẹ̀yẹn ní òṣèké ni yóò kó àwọn yòókù tó ń dán tẹ́lẹ̀ gbogbo wọn tó ń di ara ara kúrúkúrú àyàfi ká wò ó sàn ká tó jù bẹ́ẹ̀ ìyẹn ló fà tó yẹ pé láwùjọ lónìí ẹ rí i pé kúfù ẹ̀sìn kẹfìrí yẹn òun ló ń gbilẹ̀ nítorí pé ó rọrùn fún ẹran elékùrú láti kó èkùrú ran àwọn ẹran yòókù in tó sì fa ni pé aṣọ ìtọ́nù ràn lọ́wọ́ gbogbo nǹkan tọ́kàn sì fẹ́ òun ni ẹ̀sìn àwọn kìfìrí kó dání àwọn nǹkan tọ́kàn kọ òun ni ẹ̀sìn Islam lọ́pọ̀lọpọ̀ ìlú kó sínú tọ́lọ́n kó ṣàánú wa ṣùgbọ́n tẹ́yìn bá dìde ní àwùjọ Islam lẹ́rìí pé àwọn nǹkan kìfìrí yẹn ọkàn máa kọ́ èyí táwọn ẹran kan ń kọ́ tó jẹ́ nǹkan tẹ̀sìn yẹn òun lọ́kàn máa nífẹ̀ẹ́ sí torí ibi tí wọ́n ti lè yàn dàgbà ó dàbí kéèyàn wà ní àwùjọ kírísítẹ́nì bẹ́ẹ̀ ló ti dàgbà kẹ́nìkan lórin ò dà ẹgbẹ́ yàwó gbà bó lórin ò ṣe ní dà ìwọ fún rẹ kwaya bàbá ẹ ìyá ẹ kwaya mẹ́mbà ni bàbá ẹ ọ́gánìsì ni ìwọ fún rẹ bàbá ẹ ti kọ́ ní dùrù títẹ̀ yẹn granú ó mọ jìtá àkọ́díọ̀n ò mọ̀ ọ́n fà gbogbo àwọn irinṣẹ́ ló mọ̀ ọ́n lé kódà mouth organ púpọ̀ púpọ̀ ó tún mọ̀ orin kọ olóhùn bíyèsí ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lọ̀ wà lọ́dọ̀ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́nìkan wà lórin ìdán kan tẹ́yìn fi ń gbó tẹ́ fi ń yin ọlọ́run tẹ́ fi ń gbé ọlọ́run lárugẹ lẹ́nìkan ní ìdá ọkàn máa kọ ṣùgbọ́n bá jẹ́ mùsùlùmí ni tí wọ́n rí pẹ̀lú Quran tó ń bá ti ń gbọ́ orin yóò ní kí wọ́n pa ni ó ní máa yí àwọn ẹlòmíì lẹ̀ nínú ọkọ̀ táwa ní dẹ́rẹ́bà ẹ̀ bá ní pa abẹ́rẹ́ ah, àwọn ní àwọn gbádùn bàrí yẹn lọ́wọ́ ẹjọ́ ẹjọ́ ọlọ́run kò ṣàánú wa irú àwùjọ báyìí àlàyé ṣe pàtàkì púpọ̀ alákọ̀ọ́kọ́ ni alẹ́ eid abẹ́lọ́run bá lè fẹ́lá fún wọn ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ alẹ́ eid ta sí ọdún ní èdè Yorùbá ní èdè òyìnbó à ń pè ní festivals so a lè tún fi nǹkan kan kún tá à ń pè ní ayẹyẹ ìyẹn yóò máa jẹ́ celebrations festivals and celebrations ayẹ ọdún àti ayẹyẹ alẹ́ ìyìn sheikh islam tẹ́niyà rahimahullah rahmatan wasi'a nínú síra àwọn اقتداء الصراط المستقيم اقتداء الصراط الصراط المستقيم اقتداء الصراط المستقيم آه، اقتداء يعني مضاف تريها تنقنا اقتداء الصراط المستقيم مخالفة أصحاب الجحيم òun ló kọ́ wa ní ó wá ń sọ nínú tíra yẹn ó ní alẹ́ rìn níjọ́ ń pè ní ọdún ismu jinsin yadkhulu fi kullu yawmin aw makanin lahum fi ijtima ó ní is a generic noun pípa àtàṣe english ni wọ́n ti ń generic noun ọ̀rọ̀ orúkọ kan ni tí èsì pé nǹkan ẹyọ ló tú sí tó kó tó pọ̀ sínú yẹ́dẹ̀kọ̀lù fi ó wá kó sínú ntaàpẹ̀ ní éèdì yìí ọdún yìí kó lò yá omi gbogbo ọjọ́ a ó mọ̀kání àti gbogbo ààyè làhùn fún àwọn èèyàn tó ń bẹ fún wọn sí ìyí ó ń bẹ àwọn ọjọ́ yìí ìjìnà àkójọ tó bẹ́ẹ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní pé kí ni wọ́n ń pè lọ́dún àwọn ọjọ́ àti àwọn ààyè táwọn èèyàn máa ń kójọ ń bẹ ìyẹn pé ya ọjọ́ kan sọ́tọ̀ báyìí táwọn èèyàn ń péjọ ọdún nù ó lè jẹ́ ayẹyẹ ó lè jẹ́ ọdún nù éèdì nù kan wọ́n yà sọ́tọ̀ àwọn èèyàn máa ń lọ ń péjọ síbẹ̀ ó ní éèdì nìyẹn wà kó lo àmàlẹ́ ó ní kò àti gbogbo iṣẹ́ يحدثونه في أهدي لأمكنة أحدث لجوا أحدث وداله أنا من من أحدث في أمرنا هذا ما ليس منه فهو عرض في المدينة أحدث ثلاثي المزيد بحرف واحد وهو ما الحرف الأمزة أحدث مدري ومجي يحدث أفعل يفعل sọ̀rọ̀ ló fi ní yòhùdì sóòdà ò tí wọ́n dálẹ̀ sí ààbí ilẹ̀ amkina wal azmina táwọn èèyàn dálẹ̀ gbogbo òṣèṣì tí wọ́n dálẹ̀ nínú àwọn ààyè yìí àtàwọn àsìkò yìí gbogbo ẹ̀ pátá ló ń jọdún. onífàlẹ́ ìsàn náà àyè ọdún àwọn kèfèrí tá a sọ pé ká mọ̀ ṣe yìí lẹ́yìn náà yóò àná kò sóòsì ààyè àdìkù kì í ṣe òdo wọ́n tẹ́ ń pè wọ́n tẹ́ ń pè ní òdo kìí ṣe òdo zero òdo ó yàtọ̀ sí òdo ọ̀wọ́ ni wọ́n pè ní òdo kìí ṣe òdo ọdún nìkan kìí ṣe ọ̀wọ́ ọdún yẹn nìkan it's not only torí ìyá àpèlè onímọ̀gbọ́ yorùbá dáadáa it's not only the festival but all the activities carried out during such festivals are inclusive. Right? Gbogbo òṣèṣí tí wọ́n ṣe tí wọ́n dálẹ̀ àwọn ló dálẹ̀ o. Wọ́n ní oko sínú. Bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ tẹ̀ kọ́. Kullu ma yu'azzimuna minal awqati wal amkina. Ànífẹ́ gbogbo táwọn èèyàn bá ti gbọ́lá fún tí wọ́n gbé yìí fún tí wọ́n gbé títóbi fún tí wọ́n sì pọ́nlé nínú àwọn àsìkò àtàwọn ààyè alàtí èyí tó ṣe pé láàsùlà láha fìdí ní Islam tí ò sí pìlẹ̀ fún ẹ̀sìn tí wàá tún jẹ́ Islam yìí wàá máa yòhùdì sóòdà òfin ìhà àti gbogbo tí wọ́n dálẹ̀ ń bẹ́ẹ̀ nínú àwọn àmọ́ inú àwọn àṣìṣe yàtọ̀ kọlùfẹ́ dáadé ó kó sínú tàǹgbẹ́ lọ́dún ọ̀nà wo ni gbà yé wa ẹ ká mú báyìí gbogbo nǹkan pè lọ́dún pátá ẹ pé yóò ní ọjọ́ tí wọ́n ń ṣe yóò rí láwọn àyè táwọn èèyàn ti máa kójọ nínú wa láwọn ìṣesí nínú àwọn ìṣesí tí máa ń ṣẹlẹ̀ ní ọdún àkọ́kọ́ ńbẹ̀ òun ni kí ẹ́ òun ni ìkójọ àwọn èèyàn káfáyẹn sọ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀ṣọ́ ṣíṣe kò ní tí kan jíjẹ mímu ìṣọ̀ṣọ́ àwọn èèyàn ṣọ̀ṣọ́ wọ́n wọ aṣọ tuntun àwọn míì ó sì mú aṣọ tí wọ́n ń pè ní àǹkó nílẹ̀ Yorùbá lọ́yọ̀ àǹkó ìyẹn ni aṣọ ẹgbẹ́jọdá ẹbí mi bàbá yẹn yóò ra aṣọ kan náà fáwọn ọmọ rẹ̀ gbogbo wọn wọ̀rọ̀ aṣọ kan náà ó lè ṣe léèsì ó lè jẹ́ gíní ó sì lè jẹ́ àǹkárá ó sì lè jẹ́ sáfẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó sì lè jẹ́ aṣọ tèye àyè táwọn òyìnbó bíi jíǹsì ni àbí bíi kóòtù ni tó bá jẹ́ pé àwọn nàṣàrà ni christian tí bàbá wọn bá lè bá wọn wá kóòtù tí wọ́n sì fi táyè sí tí wọ́n dì pápá bàbá àwọn ọmọ yẹn ó gbà pé bàbá gidi ni torí pé ọ̀gá aṣọ kírísítẹ́nì oníkíni oníkóòtù àìsábà rí pásítọ̀ ní ti ẹ̀rù pàtẹ ìfẹ́ rí ní àwọn Yorùbá tí ó wàá dé orí pẹpẹ wàásù àga wàásù lókè ó wá dé fìlà haúsá bàbá rìjà ó wá gbádá kìí sábà rọrùn kìí sábà rọrùn òun wọn fi ní ìyá kì í jẹ pásítọ̀ kó má ní kóòtù àti táì akálàṣe gbogbo ọrùn yẹn ní kókò tí ẹ jẹ pé gbogbo ọrùn táì yẹn kóòtù yẹn ti lè dípa ti lè kípa dípa ń pa fún kíni fún ìdọ̀tí òógùn torí pé kò rówó fọ yóò ṣàgbé kóòtù sọ́run ṣùgbọ́n nǹkan afẹ́ lò ń bẹ náà ni pé wọ́n ṣọ̀ṣọ̀ àwọn ọ̀ṣọ́ yẹn pín sí méjì àwọn ọ̀ṣọ́ kan wà tó jẹ́ àdáyanrí fún àwọn ìjọ kan tá a bá ti rí irú ọ̀ṣọ́ yẹn a ti mọ̀ pé àwọn ìṣọgbọ́n wọn nù fún àpẹẹrẹ àwọn ìjọ kírísítẹ́nì aláṣọ funfun tẹ̀lẹ́ àti kérúbù fún àpẹẹrẹ ilé ìkàrà àkókò nìyí tá bá ti rí àwọn kan tí wọ́n tò wọ́n lù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí wọ́n tò tí wọ́n wọṣọ funfun lẹ́lẹ́ tó kanlẹ̀ tí wọ́n sì ṣe fìlà àwọn obìnrin wọn wọ́n dé fìlà kan báyìí tí wọ́n máa ń ṣe tí ó dàbí pọfupọfu báyìí bí apá aṣọ obìnrin tí máa wú kì í ṣe bẹ̀rẹ̀ tí o fìlà àwọn aládùn àwọn aládùúrà ẹ ń pé wọ́n máa ń ṣe pọpọ́ọ̀fù sápá aṣọ tí máa wú báyìí wọ́n máa ń ṣe rúfin láwọn sórí tábà kiri wọn tí wọ́n tó báwọn àti nǹkan wọn sọ dúró wọ́n sì máa lò Eh, àwọn náà ó wọṣọ wọn pẹ̀kọ́ wọn ó ṣe láti mọ̀ bá wọn tá a bá ti láwọn kan tí wọ́n tún tò lọ́wọ́ ọwọ́ táwọn ọ̀bọ bàtà ń tún àti mọ̀ fáwọn ìṣẹ̀lẹ̀ nù wọn ò wọ́n sọ̀tà náà àti mọ̀ bá wọn tá a bá sì ti rí kóòtù tó pọ̀ jù àti mọ̀ fáwọn góspẹ́ẹ̀lì nù àtàwọn dípà àwọn ni wọ́n máa ń sábà ṣe báwọn pẹ̀lú wọn sáà náà. tá a bá sì tó bá jẹ́ bí ọ̀yọ́ ni tààrà àwọn èèyàn tó wọṣọ tí mi rí pé ń pé bí tàwọn ọdẹ ń bẹ̀ àti wọn fáwọn ń sàn kó ń sọdún mọ́ ó pa láṣọ ọtí hàn tàbárọ̀kùnrin kan tó fá gbogbo orí tó fi kan sáárín tí ń pè ní àásó àti mọ̀pá dóṣù sàngónù àti dóṣù sàngónù tàbárí obìnrin tó sanyẹ́rì tó wá wọṣọ bíi ẹ̀sìn kílé lórí àtìmọ́ pé ìyá Ṣàngó ló tẹ̀lé wọn abárẹ́ nìkan tó gbé kinní kan bí àáké ẹlẹ́nu méjì dání àgbìmọ̀ pé ó ṣe Ṣàngó ló lọ́hùn wọ́n ń sọdún wọn ni tabára àwọn kan tí wọ́n pọ̀ tí wọ́n kọ́ ẹ̀kú sórí irú ìgbé àkókò ń bì tí wọ́n wá pọ̀ gan-an láàárọ̀ kùtù wọ́n jáde onílé eégún kú wọ́n ń sọdún eégún nù àti mọ̀pá àwọn ilé eégún nù tàbájìlá àwọn tó wọṣọ funfun tí ó rí gẹ̀rẹ̀ yẹ tí wọ́n wá dé nǹkan kan sórí bí àkẹtẹ̀ tí wọ́n sì bojú wọn tí wọ́n wá kó gbé dání kìíní ọ̀wá ọ̀pẹ tí wọ́n ń pè ní ọ̀pá ǹbátá àti mọ̀pá àwọn ẹlẹ́yọ̀nù wọ́n ń sọdún tí wọ́n rìn. tábàbìrì nǹkan tó ga lókè tó tún wálẹ̀ padà àti mọ̀pá àwọn onígunnu kó wọ́n ń sọdún wọn nù. kí mo fẹ́ fàyọ ni pé ọ̀ṣọ́ nígbà míì àwọn ọ̀ṣọ́ yẹn máa ń ní àdáyanrí nígbà míì ló jẹ́ ti gbogbogbò eléyìí ni àmì ọdún ni nínú rẹ̀ òun náà ni jíjẹ mímu káfà ìsọ̀ yìí máa ń mú dání ẹran pípa àwọn tápa àwọn ẹran pípa bóyá ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin bíi ràgó màálù ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí ò lágbára ẹlẹ́sẹ̀ mẹ́rin wọ́n pa ẹlẹ́sẹ̀ méjì ìyá tiẹ̀ tòlótòló àwọn míì sì máa mọ̀ mọ́ máa ń pa ẹlẹ́sẹ̀ mẹ́rin nínú àwọn kírísítẹ̀n àwọn nàṣàrà kí nìdí wọn ò fẹ́ kọ́ṣe àwa mùsùlùmí tẹ́ pé ká bá ń ṣọdún ilé àwọn máa ń pa àgbò ẹ̀ríkà kírísítẹ̀n tó lówó dáadáa wọn ní pẹ́rù kàkà bẹ́ẹ̀ adìyẹ àti tòlótòló ni wọ́n pa ìfín ni pé wọn ò fẹ́ jọ àwa mùsùlùmí kí pé fẹ́ jọ wa sókòlọ́n kò sànù torí náà àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n ń pè ní ọdún burúkúdí wákàdáàlìkà tàhrímù lẹ́yìn máa kọ̀bìláhù wà máa bàdáhù mìnàlẹ̀ àyàmì láti yehudi súnà òfin àṣíyà alẹ́ ajílẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan táwọn èèyàn dálẹ̀ ṣáájú ọjọ́ ọdún yẹn ṣáájú ọjọ́ ọdún báyìí àti lẹ́yìn rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ àpẹẹrẹ àwa mùsùlùmí àpẹẹrẹ àwa wo ni mo àwa mùsùlùmí a ṣe ọdún ìtúnu ààwẹ̀ kọjá tá ń pè ní ìdòlè fìtìrì àmọ́ ká tó ṣọdún yẹn kankan ṣáájú ó ní ọjọ́ tá a ṣe ìdòlè fìtìrì ọjọ́ wo ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ṣàwùwárì ṣùgbọ́n àní sọdún àyàfi kí ààwẹ̀ ó ṣáájú ẹ̀ àwẹ̀ mélòó mọ́kànlélọ́gbọ̀n tàbí ọgbọ̀n ọgbọ̀n tàbí mọ́kànlélọ́gbọ̀n láàgbà ìgbà náà láti lè sọdún yẹn ọdún yẹn ò ní wáyà àfi kékeré ni wà rẹ̀ àwọn nàṣàrà náà ní sọdún àjíǹde Easter Sunday Easter Monday fún láwọn lọ bá lílé àfi kí wọ́n kọ́ ṣe kí ni lẹ́ǹtì ó gbà gbogbo ọjọ́ yani. àkàlà tí àwọn kan náà wọ́n lè sọ pé kò sí tó ń yàwó àwọn bẹ́ẹ̀ ni léyá ọdún léyá ṣáájú ká tó ṣe léyá àwọn ìṣesí kan ti wá nínú ìṣesí tí ó wà ní hajj oṣù kejìlá ojú ọ̀run tá à ń pè ní zolhijja á lọ sí àgbéra á lọ sí ààyè kan tá à ń pè ní mina àkùràjọ ń bẹ tó bá ti di òwúrọ̀ ọjọ́ kẹsàn-án láàárọ̀ ọjọ́ kẹsàn-án báyìí á kú òní mina á sí ààyè kan tá ń pè ní arọfa arọfa tá a bá débẹ̀ á ń bẹ títí dìgbà tí oòrùn ó fi ṣe kí ni tí ó fi wọ̀ tóòrùn bá ti wọ̀ lákòó a ní lọ àbíkú òòrùn wọ̀ a wà máa lọ sí ààyè ní ìtàǹpé ní Musdalifa ibẹ̀ lálọ́ sùn àlùmọ́bítú bílì Musdalifa a gbọ́dọ̀ sùn ní a sì ní kí mọ́gbìlì ní àrọ̀fà a lọ kì í ní Musdalifa àwọn àti ìṣáà ìníjàmọ́ òkú tó bá ti wá di àárọ̀ ọjọ́ kẹwàá ni á dù tó òun ó fi jọ á wà máa lọ sí Mínà láti Muzdalifa á padà síbẹ̀ tàbá ti wá dé Mínà yẹn á tún lọ ju òkú tàbá ti ju òkú á wà fa irun wa á pẹ̀ràn àwọn tí ò lọ náà wọ́n ní àṣìṣe lọ́hùn àwọn ló wà pẹ̀ràn tí wọ́n ń bì nínú ìṣesí ni pé ẹni tó bá mọ̀ pé òun ó pẹ̀ràn ọdún tó lámìyàn kó wọn pẹ̀ràn kò ní dé ìkànnà rẹ̀ mọ́ kò sì ní mú irun kankan kúrò lára rẹ̀ mọ́ irun abíyá ni o irun orí ni o nígbà tí oṣù èso lè jà bá ti lè títí tá a fi pẹ̀ràn ẹ̀ àwọn ìṣesí tá a máa ṣe ní ọdún àwa mùsùlùmí àmọ́ ẹ lọ ìjàmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a ti mọ̀ lọ eléyìí ni wọ́n ń pè lọ́dún. àwọn àwùjọ wa lónìí ọdún kan bẹ tí wọ́n pè ní ọdún tí mùsùlùmí ti tan rẹ̀ délẹ̀bọ̀ wàhùnmùlá ẹ̀ṣọ́ wọn ò sì fura mọ̀ báwọn ti délẹ̀bọ̀ hátà bíbi pé a rí àwọn àṣà tí wọ́n sọ pé kò sí tó burú bí a fi ń dúpẹ́ irú ìlú nígbà tó ṣe fi máa mú kalẹ̀ tí àwọn sọ wípé ọdún iṣu jíjẹ ìjẹ iṣu ẹbọ ni ó rí pé tó jẹ́ mufasi tausiri tó jẹ́ grand mufti ondo state tó ń dé èmi ò rí fúnra mi o ṣùgbọ́n ìmáàmù sọ fún mi náà bẹ́ẹ̀ fúnra wọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ àtàwọn èèyàn tó pọ̀ kì í ṣe nǹkan tó jẹ́ ẹ̀ pamọ́ gbogbo ìlú ló gbọ́ tó ní ọdún ìjẹ́sù pé ó bá súnà ìpè àìsí ilé òun làwọn kan àwọn adákọ̀ pé wọn làwọn sábà sọ pé ẹbọ èsì ẹbọ kódà ńgbà yá ànábì gan wọn sí nígbà tí ó mẹ́rin wa ọmọ àdìsí sọ yìí muslim tẹ bá wá pẹ̀sì lọ́dún yẹn àwọn lafẹ́ fi gbogbo pẹ̀sì lè ké àwọn amú àdìsí ní sọ yìí muslim nígbà tí àdìsí yẹn ọdún yìí dá ọ̀rọ̀ rú ànábì dé lùmọ̀dínà gbogbo alámọ̀ pé lùmọ̀dínà gbóná kódà tó fi dòní ló ń gbóná ní 2016 tí mo lọ hajj atẹ́gùn mọ̀dínà lára ẹ̀yìn báyìí mo ti wá mọ́kà tẹ́lẹ̀ ó ń jó yàn ní òkè mọ̀dínà mo gbà wọlé tátẹ́gùn bá ń fẹ́ báyìí a máa jó yàn lára kì pé bẹ́ẹ̀ ṣe ní yíyà yẹn yíyà tó tẹ̀lé òun ni wọ́n sọ wípé igi kan ó gbiná fún rẹ̀ ní mọ̀dínà igi bẹ̀rẹ̀ sí jó lọ́sàn-án because of the heat nítorí bí ó ṣe gbọ́n tó ọdún yẹn náà ní gbogbo ayé ibẹ̀ Madina náà ti because of highest temperature ibi tó gbóná gbọ́dọ̀ gbóná ju Sahara desert lọ so Madina atẹ́gùn gbóná wà ń bẹ̀ tó àìsàn kan dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n pè ní ibà ibà yẹn lágbára látànà bíi débẹ̀ ló bẹ lọ́n pé kọ́ lọ́n kó ibà yẹn kúrò kó bá wọn kó lọ sí àwọn nàṣàrà sá lọ ni àwọn yẹ̀wù dídẹ́ wà ní ìlú tánàbí ní kí ọlọ́run bá ń kó bá lọ gbogbo wọn sá lọ ni kódà tí èdò ní gan àwọn èèyàn gbé bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rẹ́ wa lòun kọjá ń bẹ̀rù ó lóun àwọn èèyàn tó mú ní gbẹ̀gbẹ̀ yẹn àmọ̀ fáwọn èèyàn lálàsì ara lábà ìmọ̀ rí wọ́n ní àlàníbi ní kọ́lọ̀ bóun kò lọ sí júfà gbogbo wọn sá lọ pátápátá ni àwọn yẹ̀wù dídẹ́ dẹ̀ ń gbé bẹ́ẹ̀ wọ́n gbọ́ fáwọn bíi ibẹ̀ náà pé ibà tó wà mọ̀ tí wọ́n bá kó lọ ọbẹ̀ gbogbo wọn dẹ̀ sá lọ torí pé ó fi hàn pé wọ́n gbà fáwọn bíi ọlọ́run pé àárín tó sọ yìí ó sẹ́ káwọn wọn kò tán lọ́kọ̀ọ̀kan nǹkan oko wọn ò fi bẹ́ẹ̀ dá torí wọ́n ń gbin dávínù ní mọ̀tìyàn táwọn ń jẹ ìgbà táwọn bí wàá dé àwọn bí wàá ṣàdúrà wípé ọlọ́run bá ní fàlùbáríkà sí nǹkan oko wa. dàbí ọdún tó wá tẹ̀lé nǹkan kò yẹn wá dà sọ ànábì kan jókòó làwọn èèyàn wá já nǹkan kò yẹn wá àwọn kọ̀ọ̀kan kì í ṣe gbogbo òní ló wá o láti fi ànábì kan àwọn dúpẹ́ tó àdúrà tó sí mọ̀gbọ̀ orí tí wọ́n gbà ń sọ pé wọ́n máa ń ṣe so wọ́n ń gbà yá ànábì náà wọ́n máa ń ṣe ọdún ìdágbé subhanallah ó dàbí kẹrà mọ́tò ní ìsìn bí àjọ wà níbi kan wọn ní ọlọ́run ti ṣe mọ́tò náà rọrùn ẹ̀wà ara mọ́tò ẹ̀wà jù hàn mí èmi wá wà àgbà ẹgbẹ́ mi àbẹ́mi náà wà kiri hàn mí àsọdún mọ́tò ìrora sùhánà ọ̀rọ̀ tí ò jọra wọn. látara bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ṣìnà ní kàrí àti ní Ondo State lórí ọ̀rọ̀ ìj ọ̀rọ̀ kan ní ìníwulẹ̀ sọ̀tàn jésù akán ṣàlàyé bí apá ìṣe ṣàlàyé ní ìfẹ́ ká mọ̀ pé èèwọ̀ ni. torí pé apá ìsọ ṣètò ìfẹ́nu tẹ́mi á sọ wípé alẹ́dì alẹ́tì la aslalaha fìdí nínà tí ò sí ìpìlẹ̀ fún nínú gidi nínú ẹ̀sìn wa. ó ní ọdún máa ní àsìkò àbí àti ààyè àsìkò lọ́dún ìtúnu àwẹ̀ ọjọ́ kìíní nínú oṣù ṣàwàl àsìkò wo lọ́dún léyà ọjọ́ kẹwàá ìlẹ́jà ta ló sọ ọjọ́ yẹn fún ọ ọlọ́run fún rẹ̀ ló sọ ó wà nù Qur'an anábì sì ṣàlàyé nínú sunna ìjẹṣu ọjọ́ wo láàmú ìjẹṣu ìdáàfimọ̀ wípé kò kọ̀rẹ́ ìdáàfimọ̀ ni pé ọjọ́ kìíní oṣù ṣàwàlì yìí táà ń ṣe ìtùnú àwẹ̀ yẹn ó kárí ayé àbí ò kárí ayé ẹlòmí ní ìgbà ní àwọn kan ṣe ọdún lónìí wọ́n ṣe lọ́la good tí wọ́n bá ṣe lónìí táwọn kan ṣe tiwọn lánàá tá a bá lọ béèrè láwọn àwọn tó ṣe tiwọn lánàá déètì wo ni wọ́n fi àná wọn àwọn kan ṣe ìtùnú àwẹ̀ lánàá àwọn ń ṣe tiwa lónìí tá a bá lọ béèrè lọ́wọ́ àwọn tà náà kí ni wọ́n sọ wọ́n sọ pé ọjọ́ kìíní ṣàwọ́ àlà wọn ṣe tí wọ́n wá bèèrè àwọn náà nǹkan ṣàwùtọ́ ní ṣàwárí sọ kòtàkùrà ṣùgbọ́n ìjẹṣu déètì wo ni àwọn èèyàn ní òfòrí wọn gbé kalẹ̀ fún àpẹẹrẹ ìkàrẹ́ nìgbà àwọn òkè làwọn láwọn jẹṣu níjọ́sí ilé ọba fáwọn làwọn ó kọjẹ júùnù kílẹ̀ ní jẹ́ nígbà rẹ̀ ní twenty àwọn ọ̀kà déètì wọn August àkùbá july bí gbogbo wọn ò sì mọ káàkiri tó fọ́n ká ní níta sì mọ̀ pé léèkì ìṣẹ̀tọ̀ lọ. ààyè wo láti kójọ sọdún àlọ́ ìdí bàbá nílọ ìdí ààyè wo lẹ́kọ̀ọ́jọ sọdún ìjẹ̀sù sójú òbọ òṣà oko lẹ́ẹ̀lọ ojúbọ òṣà oko ni a máa lọ jọ ṣé yídì lẹ́wàá lọ báyìí tọ́lẹ́nì tọ́lẹ́ tàbá yọ ẹbọ yẹn kúrò kò sí wọn ṣẹbọ yẹn mọ́ good ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún gan ò ṣẹbọ eégún wọn mọ́ wọ́n kàn lọ sígbàdì tó ń gbà sọ ọ̀tẹ́ ń gbowó kí lọ́lọ́kà á jẹ́ pé ká wọn tí wọ́n wá kí wọn mọ́ṣẹ́ lájú pẹ̀lú ẹ̀kọ́ mo ríran wò ní Enugu state nígbà tí mo lọ sí ọ̀jí river local government kan nígbà mo sáàfù bẹ́ẹ̀ ninety six níjọ christmas ni wọ́n máa gbé eégún bẹ́ẹ̀ tí wọ́n fi ṣọdún christmas mm-hmm. ah dáadáa mo dùn pé jesus kìíní Egwu, wọ́n egwu. fi eégún wọ́n di carnival kan ẹ̀rí kò mú kí lọ ṣe níjọ ọdún iléyá àwẹ̀ láàárọ̀ àbí lọ ṣáàjẹun lọ àbá àmì lọ àmì lọ tí bá kí nìkan ń àsìkò láti bá ti jáde sókè kí ìdàrú máa ìmáàmù ó wá ṣe kí ni yóò gun ẹran tàbí kó pa á gígùn ni ràkúnmí dídú ni àwọn ẹran kéékèèké ẹran so màálù wọn lè gún wọn lè dì ṣùgbọ́n ètò gbajúmọ̀ jù ní dúdú hmm? lẹ́yìn náà àwa náà ṣe kí ni alọ̀pọ̀ ẹran tí wọ́n ń lò ọ̀pẹ̀ kí lọ́lọ́run sọ pé ká ṣe níjọ́ jẹ́ṣù ṣáàdù iṣu ni àbíkò ẹ̀rí pé àwọn máa ń léwo iṣu ni wọ́n máa ń la iṣu ìwọ̀n hmm, ń pè ní wọ́n léwo àwọn mẹ̀gùn òòṣà oko wọn ò là hmm, níjọ ọdún kí láti ṣe lẹ́yìn náà á jẹun àmọ̀ ṣe níjọ ọdún ìjẹsù kí ni wọ́n ṣe nínú tí wọ́n ṣe ní ìjàkadì tàbí ẹ̀mù tàbí ìfẹ́ síkà rẹ̀ pé ní ọ́júdì ọ́júdì yẹn pé wọ́n ń ja ìjàkadì òní à ń pè ní wọ́n mú ẹ̀tẹ̀ tàbí wọ́n mú ẹ̀mú hmm? èdè ọ̀yọ́ ni wọ́n mẹ́mú ìkọlọ́n kò ṣe àná wa ta ló sọ pé káwọn jàjàkadì ń jọun aláwo ló wà nù kọ́ àwọn lẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn kó tó dijọ́ yẹn wọ́n lọ ọ̀nà oko wọ́n ní kí iṣu lè rìn wá sílé tó bá jẹ́ bòrò pa àárọ̀ ọjọ́ yẹn wọ́n lọ wá iṣu àwọn olóòṣà yẹn wọ́n lọ wá iṣu lóko lóko ni wọ́n wá ta mọ̀rìwò síbẹ̀ mọ̀rìwò bá ti dóko tó dìgbà ta ló yẹn o òòṣà ló tiẹ̀ wá wáṣu yóò dàtẹ̀ òòṣà mọ́ bínú mọ̀ pé wọ́n ló tiẹ̀ wá ta mọ̀rìwò wọ́n wá kó yẹn lọ sórí òkè wọn òkútù pa tí wọ́n bá débẹ̀ wọ́n wàá kó iṣu yẹn sínú ìkòkò wọn ò ní fomi sí wọ́n á dáná sí títí tí ó fi jìnnà iṣu tuntun yẹn bí wọ́n ṣe ń ṣe nìyẹn o ibẹ̀ ni wọ́n jẹ wọ́n á máa pariwo lórí òkè wọn iṣu kàrẹ́ máa bọ̀ iṣu àwùgá wọ́n á máa pe gbogbo orúkọ ìlú tó wà lákòókò ìpèkìṣu wọn máa bọ̀ ìyẹn nìdí táwọn ará kàrẹ àwọn ìkàrẹ tí wọ́n bá fẹ́ ra aṣù gbígbìn wọn ti ra iṣu gbòòrò pa wọ́n kàn máa ń rà láti jẹ ni torí pé wọ́n gbà pé táwọn bá ra aṣù gbòòrò pa wọ́n ó pe iṣu yẹn padà kò ní ha báwọn ṣe ń ṣe jẹ iṣu tí wọ́n rà lẹ́yìn náà èèwọ̀dẹ ní ìyẹn gbọ́dọ̀ ló kó ń jọ yẹn àwọn nǹkan wọ̀nyí níjọ náà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ iṣu tó gùn yẹn ìjẹ́yàn lè gún iṣu ẹ̀gbẹ́ jẹ rárá iṣu tuntun yóò gùn tó bá ń ṣọdún ọgọ́lọ́n kò ṣe àánú wa ǹjẹ́ wọ́n lè kó iṣu tuntun wọjà ṣáájú kí wọ́n tó ṣe ìjẹ́ṣu èèwọ̀ ni sọ́lọ̀ ló sọ bẹ́ẹ̀ fún wa pé iṣu yín ẹ gbọ́dọ̀ kó dọ́jà àwọn òdìjọ́ ìjẹ́ṣu so ìdí ni ló yẹ pé gbogbo pọ̀pọ̀ ṣinṣin rẹ̀ yìí òun ni iṣu kíkó wá sọ́jà a jẹ́ pé mùsùlùmí tó bá gbin iṣu kò gbọ́dọ̀ kó iṣu ẹ̀ lọ́jà níjọ́ tí wọ́n bá ń ṣe ìjẹ́ṣu torí pé ara pọ̀pọ̀ ṣìnṣìn ọdún wọn ni gẹ́gẹ́ bí àgbò táwa mùsùlùmí náà máa pa ẹ̀rí pé pọ̀pọ̀ ṣìnṣìn ọdún léyà àgbò náà wà ń bẹ̀ ọdún léyà dé kò ságbò kankan lù sámọ̀ bá ń sọdún bẹ́ẹ̀ ni kò mọ̀ sí gbòdò kí wọ́n mọ̀ kò ṣùgbọ́n kan wá sọ́jà kò mọ̀ sí rárá ń jẹ́ ọdún ìjẹsù ìjẹsù ṣé ìjẹsù dùn ṣé yóò ṣe àbí òṣè kò ṣe so mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé ha ọjọ́ tòótọ́ dẹ̀ ní ṣúmọ́ wọn lọ́jọ́ náà ni wàá gbọ́dọ̀ torí ojú kòkòrò èèyàn pọ̀ kó lóun kó sí lọ́jà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mùsùlùmí ò gbọ́dọ̀ sin bírọ́ìlà adìẹ ní ẹni tó ní èròǹgbà pé kó lè bá Christmas kó ń tà nígbà Christmas náà Christian pàdé kókó ara pọ̀pọ̀ ṣinṣin ọdún wọn náà ládìẹ èèyàn lè sin adìẹ èèyàn o bóyá ó kàn wá bọ́ sí táìmù táwọn èèyàn wà rà lọ́dọ̀ rẹ o bọ̀ kí èèyàn wá tún sẹ́ni pé òun fẹ́ sin adìẹ for Christmas or for Easter kò bá ṣe rí àwa torí pé bí ìgbà tí wọn náà ṣe kíni tó ń gbọ́dún yẹn lárugẹ ni tó ń jẹ́ kọ́dún yẹn ó láàrin ni sọkọ́lọ́ ń kó ṣe àná ohun tó fà á tàbí rẹ̀ tó ń torí náà ọdún ìjẹṣu ọwọ́ ń káàpá ìrora sọ kékeré yìí kò láì òkú wa ọ̀rọ̀ tún pọ̀ o ó tún pọ̀ dáadáa tí nínú àwọn ẹ̀rí tí ó mú wá ó ní àyà sọ́rọ́tù fùrùkọ́ni àyà kíni sọ́rọ́tù fùrùkọ́ni ọlọ́run ní walladina la yashhaduna zura wa idha marru bil lagwi marru kirama sura twenty five aya seventy two ọlọ́run ní àwọn ọlọ́run ròyìn ibadu rahman alladina yamshuna ala al-ardi hawna wàyídà kọ́ tọba ahùnmò ìjàhìlú náà kọlù sàlámà ọlọ́run ròyìn àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ nínú ìròyìn tọ́lọ́run fi ròyìn wọn ní alẹ́dínà láyà ṣàríyàn zúrọ̀ àwọn tí ìjẹ́rìí èkè bá àti wọn tù ní àbí ẹgbọ́n táwọn afáwọn àsọ afáwọn Muhammad bunu Sirin rahimahullah rahmatan wasi'a Muhammad bunu Sirin tábìlì ni ó nígbà tọ́lọ́ ní walladina yashhaduna zura ó ní ìtumọ̀ rẹ̀ ní wúwà ṣàánì ọdún àwọn kírísítẹ̀nì wọn pè bẹ́ẹ̀ ọdún èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ náà ni afáwa mujahid mujahid tábìrin ni ọ̀dọ̀ ta ló ń ti kéwú ọ̀dọ̀ abdullahi bọ́nù masaud ó ní uwa àyàdùlẹ̀ mushrikin ọdún àwọn ẹlẹ́bọ̀ ni wọ́n ń pè lọ́lọ́run sọ ń bẹ̀ pé ká má bá wọn ṣe ẹwo ẹwo tá a kàn tún yẹn tí àwọn tí ìjẹ́rì ìjẹ́wọ́ táwọn sàbíyìn tó kéwú lọ́dọ̀ àwọn sàbí tí kùránì ṣojú wọn sọ kalẹ̀ ẹwo táwọn sọ pé wọ́n tún sí fún wọn mujahid lòun wà lọ́dọ̀ abdulhamid mọ̀sí ó bẹ̀rẹ̀ kùránì fún láti aya àkọ́kọ́ báyìí fàtíà ní aya kọ̀ọ̀kan ló tún fún un títí táwọn fi parí gbogbo kùránì abdulhamid mọ̀sí ó dìde ni òun gan làwọn àfáà lónímọ̀ ìtumọ̀ kùránì jùlọ àyà àdúrà mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àfáà wa àrọ̀bí ẹ̀bùnú anas òun náà ní kí ni àyà àdúrà mùsùlùmí

ọmọ gẹ̀ẹ́sì ọmọ ṣeré ah, lábá máa fi dà sórí ṣe gbogbo ẹ̀ ànábì béèrè ah, ọjọ́ níbi táwọn bí máa ṣeré nù ànábì ni ọlọ́run ti pààrọ̀ ọjọ́ méjèèjì fún yín pẹ̀lú kíni pẹ̀lú ọdún mi òun ni idul fitri àti idul adha tí wọ́n ní wọ́n pààrọ̀ nǹkan sí nǹkan náà tún wà mọ́ kò sí mọ́ náà wàkọ́lá kọ́ dí àbúyà rẹ̀ ó ní mọ́sálà tún fi náà yà ní kùdú rí ayádi mọ́ṣíríkì ó ń sọ fún wa nípa ìmọ̀ lọ bá wọn ṣe tàbí máa wà níbi ọdún àwọn ẹlẹ́bọ ọ̀nà oríṣà àná wa wọ́n ti sọ fún wa pé àfa àwọn gbogbo ọ̀rọ̀ wọ̀nyí òun ni tí wọ́n sọ pé àwọn ọdún wọn ni wọ́n tú àyà ń fi subhanallah àfààní wàkóòlù ahùlá gbogbo àwọn tí wọ́n ń dárúkọ wọn yìí tàbí hùn ni wọ́n o àwọn tí wọ́n bá sàn àbí láyé tí wọ́n kẹ́kọ̀ọ́ kúrán lọ́dọ̀ àwọn sàhábà ní táwọn sàábé tù sí fún wọn táwọn gbogbo yìí ni wọ́n ń sọ yẹn o káwọn afáfá àbájẹ ti tẹ̀sí rẹ̀ ní ọmọ jẹ́rí èkì lálọ́ wọn tún afá ìpadà ṣàlàyé bẹ́ẹ̀ kì í ṣe jẹ́rí èkì gan-an ni fún mẹ́ ó padà ṣàlàyé kọlu a ọlá ìtàbíìn ọ̀rọ̀ táwọn tábìrin yìí sọ ìpé ìnáhù àyà bìlẹ̀ kò fà ọdún àwọn kèfèrí ni lẹ́yìnsà mọ̀họ́ lè fa lè kọ́ọ̀lì bá àdéhùn náà òṣìṣẹ́kùn àwòsànlẹ̀mù kánà fìlẹ̀ jàhílíyà pé àwọn kan ní wọ́n àwọn kan ní àwọn ibùjókòó àlẹ̀kọ̀ọ́ná kí wọ́n pè ní kọ̀ọ́ná fàṣádì lára àwọn ìwà tí ò dáa wàsámọ́ àkàsùn ánsámọ́ ilé kọ̀ọ́ná kasọ́ ní ilé sáàni àyínútẹ́ kéde fàínàkà ìndá sàmọ́ ilé kọ̀ọ́ná ṣàríkún lẹ́kọ̀ọ́ ilé yìí fàǹtàbí àsámọ́ àkà ìgbọràn rẹ̀ sùn ṣọ́ ánsámọ́ ilé kọ̀ọ́ná níbi ìsọkúsọ níbi ìgbọ́kúgbọ̀ kàsọ́ọ̀lì lìsáàni ànàtẹ̀kẹ̀bí bó ṣe yẹ kó oṣù ahọ́n rẹ̀ náà níbi kíni ìsọ̀gùsọ̀ so n bí wọ́n pè ní kọ̀ọ̀nà ni pé àwọn àfáà wọn tí wọ́n tú láyà ṣàdúnà zoro sí apá kan ni wọ́n sọ pé àwọn bùjókòó àwọn sọkúsọ ẹmu kankan lọ ní ẹmọ lọrẹ àwọn kan ní ìnáwó lè gínà àwọn kan lórin ni lẹ́yìn àdá tàfsárà fífi tafsir him àkàdà wọn ìṣesí àwọn sálàfù tí wọ́n bá ń ṣe tafsir ya rajulun naw'an min anwa'il musamma li hajatil mustami' ilayh àwọn àáfàá wọn ò máa sọ ìran kan nínú àwọn ìranran ìjọ àyà kan tún kan wá nítorí bùkátà àwọn tí ń jókòó yẹn tí wọ́n ní bùkátà sí níbẹ̀ ni wọ́n kàn mú wa mo rò pé tí wọ́n bá wọ àwọn èèyàn kan lè pé mẹ́fà lọ́dọ̀ àwọn tí wọ́n èyí tó bá bá àwùjọ wọn yẹn mu ni wọ́n kàn mọ́ ẹyọ kan yẹn wá tó bá ń ka tẹ̀síìrì ẹ̀dọ̀ pé lè sọ pé tùmẹ̀ tọ̀hún sọ pé tùmẹ̀ náà tí wọ́n takora wọn rárá èyí tó bá àwọn àwùjọ wọn mu lásìkò táwọn ń kọ tẹ̀síìrì yẹn ni wọ́n kọ ẹ̀ ṣùgbọ́n yóò wá kó gbogbo ẹ̀ wá gangan tó bá yẹ kó àwọn akẹ́kọ̀ọ́ kò di eyín ẹlọ́nkó ṣàánú wa how lè ní lè yunadiha bí ìhánilè jíǹsì tàbí kó kàn fi pè wá sàkíyèsí ìran àwọn nǹkan yẹn gbọ́dọ̀kọ́ di ọlọ́run ó ṣàánú wa so eden bí àáfàá wa lè ṣe ó ní wàhálà fi ìnàdọ̀ lakin kọ̀ríkọ́lá kọ́ mú ilẹ̀ mọ̀rọ́dù ṣàádà tó zúrù lẹ́dí ìyàlẹ́kẹ́dù ẹlòmíwárí zọ́nú áyà yẹn gbélẹ̀ gbé mi rò wá ń bí ṣùgbọ́n màá sọ nítorí àwọn tó ń lọ léèké pé ẹlẹ́mìí ni a ṣèbí zur ṣèbí èké ni pé irọ́ pípa ni àyà yẹn ń sọ torí fi ìnàzọ̀ fàyínà ó kọ́lá láyé ṣàdúnà zura wà láyé yàkúl láyé ṣàdúnà bìzọ̀ ó ń tó ní tọ́lọ̀n sọ ni pé láyé ṣàdúnà zura kì í ṣe láyé ṣàdúnà bìzúrì níbi they don't witness witness bíi ìdílé èdè lárúbá bì tó wà ń yìí is is a particle i mean it's a uh, uh, kí là máa ń pè kíní uh, àwọn between over àwọn yẹn kíní hmm, preposition òní ó ní bùkátà sí ṣàfà wa ní wàl arọ́tàkùn ṣàhìtù kàdà àwọn lárúbá máa ń sọ pé ṣàhìtù kàdà ìdá àdọ́tù tí wọ́n bá lọ bẹ̀rẹ̀ ẹ̀gẹ́tì ṣàpé ní òdìlára ọmọ ń sọ ṣàhìtù kádà ṣáhàdà yẹ́ṣàdù ok ṣáhìdà mo jẹ́rí nǹkan báyìí ìyẹn pé mo wà ń bẹ̀ kàkọ́ lè dùn abbas gẹ́gẹ́ abúlé abbas ti sọ pé ṣàhìtù lè rí ìdá mo jẹ́rí ìdí yẹn pé mo wà ń bẹ̀ mọ́ àròsù lè lá umaru náà ní alìgọ́ní mọ́tò lè mọ̀ ṣáhìdà lè wákọ̀ọ́ ìkógun èrè ogun yóò mọ bẹfẹ tó bá ṣe kí ni tó bá wà níbi ogun yẹn wàhálà kẹfẹ ìrònfin kàlámì eléyìí pọ̀ nú ọ̀rọ̀ àwọn lárúbáwá wà mọ ṣàhìtù bì kàdá ṣùgbọ́n tẹ̀yìn bá sọ pé ṣàhìtù bì kàdá fàmà náà ó àbárùtù bì í mo sọ nìyẹn mo rò pé bí ṣàhìtù bì yẹn pé mo sọ lẹ́nu ṣùgbọ́n ṣàhìtù tí ò bá ní bì inú kí nìyẹn mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n torí pé yorùbá ṣe àìdá àgbàkú jẹ́rìí jẹ́rìí làwọn tún sí ìlú mọ̀ wọn bẹ́ẹ̀ ni níta àfààní ṣàlàyé ni. oníwà wájú tafsiri tàbí iná bíi madkur amna zura huwa almuhassini alimumawwa hatta yazharo bi khilafi ma huwa alayhi fil haqiqa wa minhu qawli ta'ala sallallahu alayhi wa sallam almutashabbi' bima lam yu'ti kalabisi sawbi <laughs> ọlọ́run ṣàánú tó máa rà dáadó ń bẹ̀ ń ṣe aláàbàáyé ọlọ́run ṣàánú nínú àwọn ẹ̀rí tí a fa mọ́ ẹ̀rí kejì tó mú àìrí pọ̀ òun ni ànábì ni máa ń tàṣà bá àbìkọ́ omi fàáwà kí ni má àrùn nínú ìwáyà mi fàáwà mi ni ẹni tó bá lọ kọ́ ṣe àwọn ìjọ kan kí lánàá bí pé ó ní ara àwọn ni nínú àwọn àpọ̀lọpọ̀ àdìsí ànábì ó sọ pé kọ́ọ̀lì fúlì mùṣìríkí ẹ yàtọ̀ sáwọn ẹlẹ́bọ ẹmẹjọ wọn kọ́ọ̀lì fúlẹ̀ yẹ̀húdà hmm? ọlọ́run ìlànà tí wọ́n rí gbogbo ààyè táwọn èèyàn bá ti ń pé jọ nígbà jàìlì mùsùlùmí ò gbọ́dọ̀ lọ pé bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe kínní kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ lọ bá wọn pé síbẹ̀ rárá ìṣàlá àtàlà tó bá di gbà mí pé a máa mú àwọn ìgbà wá mi hmm, wà lórí ọ̀rọ̀ tá à ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan hadith yẹn ó wà ní Abu Dawud tánàbí ìgbà tó dé wọ́n ní kọ́dìmọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam Madina ànábìdé ìlú Madina wà láwọn ìyàwó máa ní yàrá àbú náà fi hímà wọ́n lọ́jọ́ méjì tí wọ́n fi máa ń dára yá fàkọ́lá máa àdáni lè yàwó máa ọjọ́ méjì wo lélẹ̀ kọ́ ló kú nàná làbù fi hímà fi lè jàìlìyà a máa ń ṣeré ńbẹ̀ nú àwọn ìgbà ìmọ̀kánì fàkọ́lá Rasulullah inna Allah qad abdalakum bihima khayran minhuma yawmal adha wa yawmal fitri onídájọ́ ọlọ́run ti fi rọ́pò fún yín tó lóore jù lọ òní ọjọ́ ọdún iléyà àti ọjọ́ ìtúmọ̀ ààwẹ̀ àbúdáwọ̀dù ló gba àdéhùn wa. Hmm? wọ́n ní fàwájú dìláàlà àwì dàláàlà méjèèjì náà ló wọlé ojú pọ̀nà yẹn rí nínú ọ̀rọ̀ yìí pé ánàlè èdèyìnì jàhìlìyẹ́yìnì àwọn ọjọ́ ọdún àwọn aláìmọ̀kan méjèèjì yẹn láǹbì òkè róhùnmá Rasulullah sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam kò fi ilẹ̀ kó máa wò wọ́n níran wàlá tarakahum yal'abuna fihima ala al'ada kò fi wọ́n lẹ̀kẹ́ máa ṣe eré wọn àwọn bí wọ́n ṣe máa ń ṣe ń jọ méjèèjì lórí ìṣe sí wọn tí wọ́n bá bọ̀ tọ́lẹ́ lómi òní hmm, ṣèdájì àṣà ní tiwa ní kò ṣe nǹkan kan àṣà tiwọn náà nù anábì ò fi wọ́n lẹ̀ lórí àṣà yìí bal qala nípa tàbí sọ pé inna Allah qad abdalakum bihima yawmayni àkọ̀rẹ́ yìí ànábì ni ọlọ́run ọba ti fi ọjọ́ méjì ní ìṣekínni rọ́pò rẹ̀ fún yín wàl ìgbàlù mi ṣe ń tabadẹ̀ ní nǹkan kan rọ́pò nǹkan kan yẹ̀kẹ́tẹ̀rì tarukal mubdal mini yóò ju wípé adéṣe ni èyí tí wọ́n fi rọ́pò nǹkan tá a fi rọ́pò nǹkan yẹn tó bá ní wọ́n fi nǹkan kan rọ́pò ẹ̀ èyí tí wọ́n rọ́pò yẹn ti kí ni ó ti di nǹkan àpàjù ní agbójúlẹ̀ àwọn onípàṣípààrọ̀ tí wọ́n máa ń gbà pààrọ̀ tẹ bá kó aṣọ yín tẹ ti lò tẹ gba ìkí tí wọ́n bá káṣọ lọ sí ẹtún lè lo aṣọ yẹn mọ́ ọ̀hún yẹn ni pé wọ́n ti fi pààrọ̀ rẹ̀ nù a jẹ́ pé ọdún yẹn kì í ṣe tá gbọ́dọ̀ lọ mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọdún tiwa náà bí ọdún jẹ́ṣu ọdún kìnnìkan òun náà ló dé gbogbo kìnnìkan dé o gàrẹ́dè Eh, àkùngbádé ọ̀kadé ìníkandé ọ̀ranyàndé lọ́yọ̀ kí wọ́n lọ dálẹ̀ yẹn wàhálà ní ìyẹn tó dálẹ̀ yẹn láyé aláàfin ilé ìlú tó dá yẹn lẹ̀ ọ̀ranyàndé eh, inú òun èpè yóò èpè lọ́ràn o eh, tẹ́ ń pè lọ́ràn àwọn èpè ìjà ni wọ́n máa pè kẹ́rì pé grammar school kan wà ń bẹ ọ̀ranyàn grammar ọ̀ranyàn tí àpá àwọn olóṣèlú nìkan ló lọ kì í ṣe lọ́tọ̀ yóò èpè tí wọ́n sọ pọ́nrán ní àwọn èèyàn kan mọ̀ wò ìgbé kí ló ń pè ọmọ ní ìsìn ṣùgbọ́n ní ìsìn wọn máa ṣọ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn lọ bá láàfin ṣe ọdún gbogbo compulsory ọ̀láì kì í ṣe ọdún tó yẹ kí mùsùlùmí bá wọn ṣe torí pé tó bá yá ọ̀ràn yẹn yóò tún di kíni ọ̀ràn yóò tún di kíni yóò tún dọ lọ́n kan ní ìsìn táwọn yóò máa rántí ẹ̀ lọ yóò tún di wàhálà tó bá yá làwọn kan nìkan béèrè ni ọ̀pá rẹ̀ sì wà níbo wọ́n ló wà nífẹ̀ẹ́ so ọlọ́run ṣàánà nìyẹn ti o èyí tó lóore jùlọ wá àdìsẹ̀ ẹyọ kan bóyá kí n mú yẹn wá ká fi ọ̀hán ẹ̀jẹ̀ má kan wá ká fi rẹ̀ lẹ̀ kejì àbúdáwùdù náà ló gbà wá wọ́n ní kan hmm? arákùnrin kan ó lérí àlà áhàdì rasulillah nígbà yá ànábì sallallahu alaihi wasallam kí ni ìlérí tó ṣe à ń yẹ̀mí àárọ̀ ibilan ibilan olóhùn ó gùn ràkúnmí kan bíbuwáàna òun ò mú ràkúnmí yẹn lọ sí ààyè kan ní mẹ́ka lọ́n wọ́n ti bẹ̀rẹ̀ ní buwáàna òun ò lọ sí kíni òun ó pa ràkúnmí kan bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ́ọ̀ mi ẹgbẹ́ yẹn lè pẹ́ ẹranko kan fi dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ òkú òun ò lọ pa ń bẹ̀. fàátà nàbí ìyá sallallahu alaihi wasallam ó wá lọ bá nàbí fàkọ́ọ̀lá sallallahu alaihi wasallam ànábì ní ọkùnrin yẹn wá ní ìní nàdàrútù amhárọ̀ ibilan bibuwala mo ti lérí pé màá para kún mi kà ní àyíká ń pè ní buwala yìí fàkọ́ọ̀lá dàbí sallallahu alaihi wasallam ìjọlọ́n títí àtọ̀lọ́lọ́n wa tó ń bẹ fún sọ báyìí pé alikana fi àwáfàn ibi tó ti fẹ́ lọ pa àkúnmí ṣé òòṣà kan wà ń bẹ àbí kò sí wátánú ní àwùsánì ìjà ìlíyá ní robert kí wá ìgbé wáyá ní ìsìn o ṣe àgbé islam ti dé alámi níṣẹ́ kò sóòṣà tó ń bẹ nú àwọn òòṣà àgbà ayé ìjà ìlíyá táwọn èèyàn máa ń bọ ṣe kèsì láàyè yẹn àbáyé náà máa dọ́gbọ́n ní ìsìn ó ní lọ ṣe sàárà níbi báyìí báyìí ibẹ̀ yẹn máa jójúbọ òòṣà kan bí àwọn ará ọkọ̀ jàǹkà rẹ ní ìsìtí wọn ni wọ́n lójú òyò àbáwọn àdúgbò oríṣiríṣi àwọn odò tí wọ́n ní wọ́n lọ sí ní agolo ṣé kò sí kọlù láà àwọn èèyàn ní kò só ṣàbẹ̀ kọlà falkana fi ya idun min àyàbì ìmúṣọ́ hánàláà ibi tó fẹ́ lọ yẹn ṣé kò sí ọdún kan náà àwọn ọdún wọn yẹn pé kò sí kan tí wọ́n máa kójọ náà àwọn ọjọ́ tí máa kójọ láàyè yẹn kọlu la àwọn èèyàn ní rárá kọ́ọ̀lá nàbí ìsọ̀sílá áfì bí nàdìrìkì nígbà náà mú ìlérí fa iná ula wà fa á lè fi màá sí àtìlá torí pé dájúdájú tàbí mímú ìlérí ṣẹ níbi ìmọ̀ yapa ṣe ọlọ́run wàlá bí máa láyá mílíkùbùn adam kò sì sí fún nǹkan tọmọ èèyàn lágbára lé lórí tí ìwà ìkápá lé lórí kò lè má dé nǹkan kan ṣe lórí ẹ̀ wọ́n ní aslu adala hadith fi sọ ìhà yìí ìpìlẹ̀ hadith yẹn gánbẹ́ nù sọ yìí muslim àti bukhari wọ́n nù sọ yìí bukhari àti muslim wàhádà lè sinadà àlàṣẹ́ pèsè ìhà yìí hadith ilé ìsìn lálàáfíà lórí sẹ́ríkì imam bukhari àti muslim wa isnaduhu kulluhum thiqat gbogbo àwọn tí wọ́n bẹ̀ sí kọ́ ni ẹ̀ta àfàrà gbára lé àwọn tó wà nínú àwọn tó gba àdìsí yẹn wá wọ́n wà mọ̀tẹ́sìlì bíi la àná-àná eléyìí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ àdìsí ni pé àdìsí yẹn àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yẹn wá ń gbà lẹ́nu kálukú tẹ̀lera wọn ni kò sí àní-àní ń <laughs> tí màá tún àní-àná sínú àní-àní nàbí ìgbẹ́ àní-àní bìdọ́mìlì báàlì mọ́ọ́lẹ̀ òkọ̀rí ìbùnmí mọ́kà wọ́n ní bùhánà yẹn ibi tó ti lóun fẹ́ parakún yẹn ààyè kan ni ó súnmọ́ mọ́kà mo rí pé oyé oyé tó súnmọ́ mọ́kà kọ́nà ó ṣàánú ṣẹ́kùn náà fẹ́ mí lòún tiẹ̀ ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ó ní ó ní sáàlà lìmọ́dà àdàlìmọ̀ká ńlẹ́dẹ̀ ọ̀sọ̀ òsáìn kí ló dé tọ́ ènìyàn fi lọ mú ààyè yẹn ládàá yẹn rí lànàbì ń wò pé ṣé èsì pé nǹkan kan bẹ̀ ń tiẹ̀ ẹ̀rí pé ẹlòmíì wọ́n ti gbọ́ pé dẹ̀ ni wọ́n sin bàbá wọn kan sí tàbí bàbá bàbá wọn àbí ìyá ńlá kan àwọn lọ ṣe nǹkan kan bẹ̀ wàhálà tó bá àwọn ẹ̀kọ́ lè kú ò lànàbì fi ń béèrè àwọn ìbéèrè yẹn lè anna rasula ẹgbẹ́ tó sọ sallallahu alaihi wasallam istagroba kayfa yadbahu ibnan bibuwana ah, ó jọ ànábì lójú ó yà lẹ́nu jájòjì sí pé ó ṣe wá jẹ́bẹ̀rún ló ti fẹ́ lọ pa pàkúnmí lè mọ́ ẹ̀dá ọ̀sọ̀ a èyí ṣe tó ṣe bẹ̀ ládàáyẹn rí takhsisu li makani imma an yakuna li ta'addudi li sakinin tá a bá lọ ṣe ibì kan ládàáyẹn rí bóyá torí pé àwọn tí ń gbé bẹ̀ pọ̀ ní fíì a ó yà kóònù bá tó lè náà dèrè ẹ̀rí ìjọba yìí alimuhim la tàbí bóyá àwọn alásùnmọ́ ẹni tó lérí yẹn wà níbẹ̀ bóyá ó fẹ́ lọ pẹran yẹn bẹ́ẹ̀ bóyá àwọn èèyàn pọ̀ tó ń gbé bẹ́ẹ̀ tí wọ́n ò rí jẹ tí ó fi ṣe sọ́dá kọ́ tàbí bóyá àwọn fámìlì rẹ̀ ilé abẹ wọn wà èmi ń gbé ògbé àkókò nílẹ̀ ẹ́n àwọn fámìlì mi wà ń ká rẹ̀ bóyá ẹ́n mo á fẹ́ pa ẹran kí sí dúpẹ́ bọ́lọ̀ mo lè wá pa ní àdúgbò wa ń bẹ̀ torí pé bẹ́ẹ̀ làwọn fámìlì mi wà kí lè ṣe kí ni kí wọ́n lè ráyè bà mí jẹ́ tòun tó ń ṣàlàyé nìyẹn wallahu ta'ala alim lakin an yà kúnà l'asbabu fiha sha'airu kúfrì fàlà ṣùgbọ́n gbogbo àwọn sha'airu láńkẹ̀ yẹn ni pé àwọn nǹkan táwọn ẹlẹ́bọ ń gbé lárugẹ tó bá ti wà láàyè kan yìí gbọ́dọ̀ lọ́bẹ̀ wọ́n nítorí pé wọ́n ní ṣùgbọ́n bá lọ fẹ́ pẹran láàyè kan bìmọ̀kánì mọ́ọ̀lì anna àìlàhà fúkọ̀rọ̀ làbá nítorí pé àwọn tó ń gbé bẹ̀yìn aláìní ni wọ́n ìyẹn ò burú láàkín mi náà ajílẹ̀ àǹtù kọ́mà fi ìmọ̀ ṣáírì kúfúrì ṣùgbọ́n nítorí pé èèyàn fẹ́ gbé àṣà àwọn ẹlẹ́bọ lárugẹ fàádàlá àjò ìyẹn ò wọlé wàkàmá kọ́lá sallallahu alaihi wasallam láwà fáàlì nadri fi ma'siyatillah hádà náà

obi bínú gan bàbá yẹn tẹ̀lé òun bá àbíyẹ̀ yẹn kò bá o lèmi mo ṣáàgbá kí mò ń wòran ni mo ya gbé olófẹ́ rí ni afá mo ní ó dá bọ̀ kó wá bá mi sọ̀rọ̀ na ọ̀rọ̀ kìí lè sọ̀rọ̀ ìkórè yẹn ó wá jẹ́ ń jẹ ìjọ tó kú náà láti sún ní ilé pé yàn àti ní sí òkú lẹ́yìn rẹ̀ òbí ẹ ọlọ́wà mùsùlùmí gan la jẹ́ kó kú ọ̀pọ̀lọpọ̀ òkú tó yẹ kó padà wáyé rẹ̀ wá láti kó padà ó ní kára fi wọ́n lẹ̀ ni wọ́n á máa jí èmi ò tí ì mọ èyí tó jí inú ìtàwọn kiri yóò gbé sínú yìnyín o ẹ tí wọ́n gbé lẹ̀ fóṣù mẹ́ta mẹ́fà wọn ó kàn ti gbẹ paálí ni wọn ó kàn gan ni èmi ò tí ì ó sọ yìí ẹ márẹ́jì wọn ni èmi fúnra mi lọ bá àwọn tó pé yìí èmi náà débẹ̀ tí mo rí pé ó rò pọ̀ ni èèyàn mélòó mo pé fúnra mi <laughs> so tí mo kà fẹ́ fààyàn ni pé oúnjẹ yẹn ò ní lára pààjẹ àwọn gbà yí pé ìnífẹ̀ẹ́ ara ẹni ni pààjẹ́ èyàn gbọ́dọ̀ torí pé òun nífẹ̀ẹ́ èèyàn kò lọ sẹ́lọ̀ mm. gbogbo bíi àmẹ́bí sọ pé almaru ma'amen ahabba ẹni tó bá nífẹ̀ẹ́ sí jíjọ gbèǹde àárín wọn lọ́lọ́run ti gbé ọ dìde o lè máa kírun kó máa gba àwọn ẹ̀bọ̀ táwọn christian ló láìkì àárín christian ló ti dìde àwọn oníṣàngó ló láìkì ah! mo jẹ láìka àwọn oníṣàngó yẹn kò kà sọ opportunity fún un láti máa lọ gbé àárín wọn tó bá jíjọ gbèǹde ó lọ opportunity wọ́n gbé ọ dìde láàrin àwọn oníṣàngó yẹn alimafu ma'a men ahaba, wa man tashabba bi qawmin fa wa mene um ẹni tó bá fi ṣèṣe rẹ̀ kọ́ ṣe àwọn kan ara àwọn náà ni orí owó ẹyin bọ́ìsì tí wọ́n sọ fún bọ́ìsì tí wọ́n kí wọ́n mọ́sù tí wọ́n gbé vẹ́ẹ̀sì Ronaldo sí Ronaldo wọ́n gbé sọ́run àwọn míì ti Messi wọ́n fẹ́ràn èdè ibi kí wọ́n lè kó nítorí ẹ̀ hmm, mo ti ṣàlàyé ọ̀rọ̀ kan ní fúta ńgbà tí mo ń ṣàlàyé àlùwàlá àlùbárà tẹ́nìkan béèrè lọ́ọ̀ mi pé ṣé èèyàn lè máa forí balẹ̀ fún èèyàn fún fọ́tò nínú rọ̀ǹkì ó dorí ní rúùmù àwọn nígbà tí ti henry tó fi tó fi wà ní pic ní asma hmm? tó máa ń gbá sí kí wọ́n máa ń pe àrùjù àbárù kí wọ́n máa ń gbà yẹn ti henry wọ́n ní bọ̀bọ́ yẹn gbé píkẹ́ ẹ̀sì rú every morning láàárọ̀ tó bá ti jíra yóò lọ rẹ̀ yóò kàwọ́ méjèèjì yóò igu yóò forí balẹ̀ igu yóò tẹ̀ fún níbi tó fẹ́ràn rẹ̀ dé ṣé à ń kó padà wá joyè egun ewu nàìjíríà last year last year yes i think last year we had before the last wọ́n padà wá fún ní oyè yẹn tó fẹ́ẹ́rì wá nàìjíríà igwe hmm. wọ́n pè wá igwe níbi tí wọ́n fẹ́ràn rẹ̀ ni irú ẹnìyẹn tí fìhẹ́rì ò bá jẹ́ mùsùlùmí tí wàá lọ jẹ́ kéfèé tó kú rẹ̀ tó àdìjọ́ gbèdè yóò bá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fìhẹ́rì wa yóò yà lẹ́nu gbogbo àwọn kí nìyẹn gbọ́dọ̀ wà kí ẹ fún sọlọ́run ṣàrọ̀ wọn ní yorùbá lè sọ̀rọ̀ ìgbìmọ̀ níbi ṣùgbọ́n màá kàn ra mú kí ní kékeré wá sórí pé mo sọ pé àṣọ ọ̀bùnrin pé kí ni wọ́n pè ní mọ́lúdì nàbí ọjọ́ bí ànábì ìbéèrè àkọ́kọ́ ni pé alàyè là ń ṣọjọ́ bí àbókù alàyè sànàbí wà láyé kò sí láyé ẹ̀rọ nọmba one nọmba two èèyàn lèèyàn ṣọjọ́ bí ara ẹ̀ nìyàn àbáwọn èèyàn ni ó mọ̀ ṣe fún èèyàn lèèyàn ó ṣe àwọn èèyàn wà bá a ṣe ṣètìyé kì í ṣe pé èèyàn wà bàdàn ní ìfì òun mọ nǹkan kan nílẹ̀ hàn àwọn ọmọ wa dúró ń bí àwọn kan ní àṣọjọ́ ìdí ẹni báyìí wẹ́gẹ́ wà láyé wọn dáhùn ààrẹ rọ òun náà wà ń bẹ àbí òkè sáànà bí sọlọ́lá àìlè wọ̀sẹ́lẹ́m ṣe ó sọ ó ń bá wa ṣojú bí n bá ti ń ṣe rárá rárá kò bá ṣe sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bá béèrè nípa ọjọ́ ìbí ànábì sọlọ́lá àìlè wọ̀sẹ́lẹ́m ọjọ́ ìbí yẹn kí èèyàn bá fẹ́ ṣe jọ́ òun la máa ṣe jọ tí wọ́n bí yàn àbí ṣé wọ́n ti ṣe lónìí kan tó ṣe ní ọ̀sẹ̀ kan sí wọ́n tó ṣe lóṣù kan sí ṣèlú ẹ̀kan lọ́dún ni ẹ rí pé káàkiri àwọn tó máa ń ṣọjọ́ bí ànájì àwọn tí wọ́n lè sọ pé àwọn oṣù tí wọ́n ní jù tí wá ti fi oṣù kìíní rọ̀bíù láwà ní ìsìn ẹ̀rùpá títí tí ó fi di rọ̀bíù sáà ni wọ́n máa ń ṣe káàkiri ó fi hàn pé nǹkan mìíràn wọ́n ń ṣe ìjára ní ìrọ̀ pé ẹjọ́ ẹ̀yìn sàbẹ́ mo gbàgbé láti ṣọjọ́ bí mi nígbà tí mo wà láyé mo ti wá dàgbà báyìí mo ti ń kú lọ ẹjọ́ ẹjọ́ ẹ máa ṣọjọ́ bí mi o ní tó mú àwọn èèyàn ń ṣọjọ́ bí ànábì gangan ni pé wọ́n rí báwọn kírísítẹ́nì ń ṣọjọ́ bí jésù christmas torí christmas ti wà kánàbí tó dáyé o kí wọ́n kánàbí tó di ànábì ni wọ́n ti ṣe christmas before the birth of the messenger of Allah ṣòkẹ́ nìkan máa rò pé bóyá ànábì yóò mọ̀ pé wọ́n ń ṣọjọ́ bí ran jésù tàbí ẹlòmíì sọ pé kò yí àwọn sábẹ wọ́n mọ̀ dáadáa tọ́lá àwọn kristian wà nílùú mọ̀dínà àwọn júù náà dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ wà lẹ̀ lárúbáwá dáadáa ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ lárúbáwá dáadáa àwọn kristian ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí islam dé ní gbogbo wọn di mùsùlùmí ní egypt nsìn ìwà christian ló sọ syria yemen gbogbo wọn ní adégbòye sọ some years back around nineteen ninety 1997, ninety seven ninety eight tí ìgbà gbàgbé tó ní káwọn prayer point àwọn redeem ni pé gbogbo àwọn ìlú yẹn tí ó ti lu christian padà ó sì bá àwọn christian lóní tẹ́lẹ̀ ìgbà táwọn bíi dé ní gbogbo ẹ̀ ṣùgbọ́n christian wọn lọ táwọn bíi jagun ó pa gbogbo wọn dànù kò rí bẹ́ẹ̀ o they really became muslims gbọ́gbọ́gbọ́ àbí yẹn ṣáà pé táwọn bíi tó dé ẹ̀sìn tó wà náà nù ṣùgbọ́n táwọn bíi táwọn dẹ̀ rí pé continuity iṣẹ́ tí mú sámúwá tí isa kọ̀ntínú náà nàbí kọ̀ntínú wọn bí àṣẹ́sì islam ìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ kan tó ń tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ náà ní pé wọ́n mọ̀ ṣùgbọ́n àwọn èèyàn wà rí dá ah, ṣe bí ànábì muhammad ju jésù lọ torí náà ànábì ló lẹ́tọ̀ọ́ ká máa ṣe wọ́n fi lórí wọn gbé kalẹ̀ so kí ni wọ́n kọ́ sí yẹn kìrìsìtẹ́n ilé ànábì sọ mẹ́ta kalẹ̀ kan wọ́n ń taṣà àbíkọ́ mi fáwọn àmì ẹ̀ ń bá lọ fi ṣe sí ilé ìjọba àwọn kan ara wọn yẹn ọlọ́run kò ṣe àná wa wọ́sọ́lọ́lá alẹ́nàbí ní muhammadu wàlá ìlú sọ́ọ̀dì ẹ̀jẹ̀ wọ́sọ́lámà tó fi mọ́tò sí ìrọ̀ kẹsìlá ó dà tuntun ní mọ́tò wọn náà wà máa. ẹ jọ ṣé ìbéèrè kan wà bí òsì kátó ìbòdì wa kásì alẹ́ náà jẹ́ alẹ́ mi kò sí ọlọ́run fún wa ní àgbẹ̀yẹ rẹ̀ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا متقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة آمين اللهم صل وسلم على عبدك نبيك محمد وعلى محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته